حديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كافرة فتح المجيد شرح كتاب التوحيد تي أمباكي كارلو نبي تي أكاليني هنا نباب قوله قول الله تعالى فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله باب قول الله تعالى فلما آتاهما صالحا جعل له شركاء جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون قال الإمام أحمد رحمه الله في معنى هذه الآية حدثنا عبد الصمد حدثنا عمر بن إبراهيم بن إبراهيم حدثنا قتادة عن الحسن عن صبوة عن النبي صلى الله عليه وسلم قال لما ولدت حواء لما ولدت حواء طاف بها إبليس وكان لا يعيش لها ولد فقال سميه عبد سميه عبد الحارث فإنه يعيش فسمته عبد عبد الحاري فعاش وكان ذلك من وحي الشيطان وأمره وهكذا رواه ابن جرير عن محمد بن بشار بندر عن عبد الصمد عبد بن عبد الوارث به وروى الترمذي في تفسير هذه الآية عن محمد بن المطني عن عبد الصمد به وقال هذا حديث حسن جليل لا نعرفه إلا من حديث عمر بن إبراهيم رواه بعدهم عن عبد الصمد ولم يعرفه رواه الحاكم في مستدركه من حديث عبد الصمد مرفوعا وقال هذا حديث صحيح صحيح الاسناد ولم يقبلاه ورواه الإمام أبو أبو محمد بن أبي حاتم بتفسيره عن أبي زرعة الرازي عن إلال بن فياض عن عمر بن إبراهيم به مرفوعا وهو بن جرير حدثنا ابن وقيع حدثنا سهيل بن يوسف عن عمرو وعن عن عمرو عن العسل جعل له شركاء فيما آتاهما قال كان هذا في بعد آل الملل ولم يكن آدم وحدثنا مشوا بن معاو قال حدثنا يزيد حدثنا سعيد عن قتادة قال الحسن يقول هم اليهود والنصارى وزقهم الله أولادهم وهودوا ونصروا وهذا إسناد صحيح عن الحسن ورحمة الله عليه آه. الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله níbi tíra wọn fatihul majid àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid náà ni wọ́n ń ṣàlàyé fún wa kọ́ má fi jẹ́ pé a a sì níbi tí a kà ní ìjẹ́jọ́ òun ni àlàyé bí èèyàn ṣe ní jẹ́ aláìmoore sí ọlọ́run ọba lórí orí tó bá sí fún yàn a ṣàlàyé aka hadith tó ní ṣe pẹ̀lú ìtàn arákùnrin mẹ́ta tó ṣe pé aburú ṣe wọ́n àdánwò ọlọ́run ọba bá wọn ọlọ́run padà mú àdánwò yẹn lọ lẹ́yìn ìgbà náà ọlọ́run padà tó wá ṣe arúzìkì ńláńlá fún wa àwọn tí wọ́n ní bùkátà wá bá wọn tí wọ́n rí gẹ́gẹ́ bí wọ́n ṣe rí nípìnlẹ̀ wọ́n wá níwà aláìní eléyìí jẹ́ ìdánwò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan péré òun ló fáàsì ó ṣàṣeyege ìdánwò yìí àwọn méjì yòókù wọ́n fìdí rẹ̀ mi látara pé wọn ò mójútó nǹkan tí ọlọ́run bá fẹ́ kí wọ́n ṣe pẹ̀lú dúkìá ìyẹn ni pé wọ́n wá ń sọ pé gbogbo táwọn ní yìí á àwọn làwọn lé fúnra wọn bí tá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn kí wọ́n ò sàfitì orí yẹn sọ́dọ̀ ọlọ́run ọba níbi tí àwọn kà ní èdè òun náà ni tó fi ní báàbù qawlillahi ta'ala falamma ata'um salihan ja'ala lahu shuraka'a fima atahuma وتعالى الله عما يشركون ọlọ́wọ́ bá ní فلما آتاهما صالحا بتافوا àwọn méjèèjì ní ọmọ rí ja'ala lahu shuraka àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba fima atahuma níbi nǹkan tọ́lọ́run Ọba fún àwọn méjèèjì Ọlọ́run wá ní fata'ala الله amma yushrikun ọlọ́run ní ọlá mi má kọ́kọ́já gbogbo nǹkan tí ẹ̀mí ń ṣẹ̀bọ̀ pẹ̀lú ìmí ọlọ́run ọba ìyẹn ni pé tọ́lọ́wọ́ bá bá ṣe oore fún ọmọ èèyàn bó ṣe lè òkú oore yẹn kó tóbi tó bó ṣe lè òkú oore yẹn kó kéré tó mùsùlùmí kò gbọ́dọ̀ gbà wípé ẹnìkan ló ń ṣe oore yẹn fún òun tó yàtọ̀ sí ọlọ́run ọba àyà tí a kà yìí imamu ahmed rahimahullah qala fi ma'na hadhihi al-aya wọ́n ní ìtumọ̀ àyà yìí wọ́n وني ni ó gba عمر بن إبراهيم ادسنا قتادة عن الحسن بن سم عن سمرة عن النبي صلى الله عليه وسلم قال أن يأتاكي لما ولدت أواه ó ní pé ńgbà tí ìyá ńlá wa Hawa tó jẹ́ ìyàwó bàbá ńlá wa Adam lamma waladat ó nígbà tí ó bímọ tọ́fà bí a Iblis Iblis yóò wá rọkìríka ọmọ náà yóò pòrí ọmọ náà tó bá ti pòrí ọmọ yẹn wa kana la ya'ishu laha waladun ọmọ òun ó kú ni ọmọ yẹn ò ní ṣẹ̀mí má fàkàl ọwáyá ní èṣù ṣaitan ọwá bá ìyá ńlá wa ó ní sàmíì abdul arif uya ish ń tó bá fẹ́ kọ́mọ rẹ kọ́mọ abẹ ó jẹ́ abẹ̀mí òun ni pé sọ ọmọ yìí ní Abdul Harith ìyẹn ni pé sọ ní ẹrú ẹni tí ń roko fa innahu ya'ish ó rí pọ́mọ yẹn yóò sẹ̀mí nínú orúkọ ọlọ́wọ́ rí pé kò sí tí ń jẹ́ Al-Harith níbẹ̀ kò sí orúkọ ọlọ́wọ́ inú orúkọ ọlọ́wọ́ ẹni tí ń roko ṣètọ́ ni wọ́n sọ fún pé ó kọ tọ́mọ yóò fi bẹ láyé òun náà ni kò sọ ní Abdul Harith ah, ìgbà tó rí báyìí wọ́n ni fasammatihu Abdul Harith ni àwa òun náà bá sọ ọmọ kan tó bí ní Abdul Harith fàáṣà lílé ìbá ń bẹ wọn ọba kún tí ẹ̀ wàkà anna dhalika min wahyi shaitan wa amrihi wọ́n ní ọ̀rọ̀ tí shaitan gbé wáyìí inú àṣẹ rẹ̀ ni inú wáyìí ni yẹni kí wáyìí rẹ̀ tó gbé wá tó wá fi fó bá ìyá ńlá wa Hawa الشيخ عبد الرحمن آل الشيخ وكذا رواه ابن جرير أن محمد بن بشار بندر عن عبد الصمت، بن عبد الوارث به ورواه الترمذي في تفسير هذه الآية وانا الإمام الترمذي أو أنا أقبع عن محمد ابن ibnu al-muthanni al-muthanna al-muthanni an abdulsamad bihi ó ní hádá hadithun hasanun gharibun la na'rifuhu illa min hadithi umar bin ibrahim ó ní hadisa hasan ni àmá hadisa gharibu ni a sì má lọ́nà míì tí bá ṣe ọ̀nà umar bin ibrahim wọn ni warawahu ba'duhum an Abdus Samad wa lam yarfa'hu àwọn àfáà mi gbà wá látọ̀dọ̀ ẹni tí ń jẹ́ Abdus Samad wa lam yarfa'hu àmọ́ wọn sọ pé ó dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam warawahu al-Hakim fi mustadrakihi imam al-Hakim ọ̀nà tó gbà wá من حديث عبد الصمد مرفوعا abdulsamad náà lọ́gbà hadith yẹn wá òun sì sọ pé ọdọ́dọ̀ annabi sallallahu alayhi wa هذا حديث صحيح الإسناد òun ní àdísì yóò pípé sánàdì rẹ̀ yẹni pé àwọn tí wọ́n gbà wá ọlálàáfíà walam yukhrijahu àmọ́ Bukhari àti Muslim kò sínú tíra wọn ورواه إمام أبو محمد بن أبي حاتم في تفسيره عن أبي الزرع الرازي بكنا محمد بن حاتم ونزوك والة أبو الزرع عن هلال بن فياد عن عمر بن إبراهيم به مرفوعا àwọn ilé ìgbà wá ní àdísò dé ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ibn jarir at-tabari قل حدثنا ابن وقيع حدثنا سهيل بن يوسف بن عمري عن الحسن قل جعل له شركاء فيما آتاهما قل أعمجج وانشفوا لا nǹkan tí wọ́n rò nǹkan mí papọ̀ mọ́lọ́run látara ọmọ tọ́lọ́wọ́n ابن جرير كان هذا في بعد آل الملل ولم يكن آدم oníke ṣànábì Adam lọ̀rọ̀ yìí darí sí àti Hawa wípé àwọn kan nínú àwọn ẹlẹ́sìn wọ́n ni haddathana Bish bin Mu'adh qal òun ni haddathana Yazid haddathana Sa'id al-Qatada qal òun ni kana al oní alhassan basori ọmọ sọ pé oní wọ́n mọ̀lì yahudu wọn nasara oní ayà yẹn àwọn yahudu àti nasara ni in bá wí razaka umullahu awladan ọlọ́run fún àwọn yahudu àti nasara tọ́lọ́n bá fún ọlọ́mà fa awwadu wa nasaru wọ́n wá sọ yahudu wọ́n sọ wọ́n wọ́n wà hádà isnadun sahihun an al-Hasan rahimahullah yẹni pé sanadu yìí yẹni pé bẹ́ẹ̀ ṣe gbà wá látọ̀dọ̀ Hasan ọlọ́làáfíà ó túmọ̀ sí pé ayata ń ká yìí nìsín ó di ìtumọ̀ méjì tá lè fún ìtumọ̀ àkọ́kọ́ ni pé walamma ata'uma salihan gbàtọ́rọ̀ fún Adam àti Hawa tó fún wa ní ọmọ dáadáa ọmọ gidi ja'ala lahu shuraka'a fima atahuma àwọn méjèèjì wọ́n ń ro nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run látara tó fún wa yẹn ni pé kàkà kí wọ́n sọ ọmọ yẹn ní orúkọ kan fi orúkọ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wọ́n wá sọ ní Abdul Harith àbí kátútù ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ipe gbà tọ́lọ́wọ́n bá fún àwọn Yahudi àbáwọn Nasara tọ́lọ́wọ́n bá fún wọn ní ọmọ wọn wá ní fìtì sọ́dọ̀ ọlọ́run wọn wà lè sọ pé Jésù bọ̀ àwọn wọ́n sọ di Yahudi wọ́n sọ di Nasara قال لعماد بن كثير ابن كثير àwọn wá sọ báyìí nù tafsiri wọn wọ́n ni wà ámìlì àtàr wọ́n ni àwọn àtàrù tó wá ẹni pé àwọn hadith tó sàlàyé ayata ń kàyí wọ́n ni faqala muhammad bin ishaq and daoud ibn hussein and ikrima and ibn abbas qal wọ́n ni ibn abbas òun sọ báyìí pé كانت حواء تلد لآدم عليه السلام وني أوا ìyẹn ni pé ìyá ńlá wa tó jẹ́ ìyàwó adam ó ma ń bímọ fún ànábì adam àwòládán àwọn ọmọ yẹn wọ́n pọ̀ bàtà àbádàhùn lillah yóò wá sọ wọ́n lórúkọ ọlọ́run yóò ní abdullah abdulmanan abdulghaffar ọmọ ń ṣe abudu wọn yóò wá fi kún ọ̀dọ̀ ọlọ́run ọba وتسميهم عبد الله وعبيد الله ونحو ذلك anabi adam man sọ àwọn yẹn ní abdullah ubaidullah àtàwọn orúkọ míì fayusibu humul maut àwọn ọmọ yẹn wà máa kú tó bá sọ wọn ló kọ ọmọ wọn ó sì kú òní òní tọ́jọ́ tó fi kú fa atahuma ibilis ibilis bá bá wọn faqal ọwọ́ ni ẹ̀ amma innakuma ó ní ẹjẹ́ ń sọ fẹ́yìn méjèèjì law tasammiyanihi bi ghayri alladhi tusammiyanihi bihi la'ash tábílẹ̀ sọ ọmọ yìí ló kọ̀ mí ni tó yàtọ̀ sí àwọn orúkọ tẹ́ ń sọ wọ́n yìí ọmọ yìí wọ́n sẹ̀ mí onífàwálẹ̀dẹ̀ tilẹ̀ rajulan ni àwọn àbá tó bímọ míì ẹni pé ìyàwó adam ìyáláwa fasamáwò abd al-haris ó bá sọ wọn yẹn ní ẹrú al-haris ìyẹn ni pé ọ̀sán ní abdullahi ma fàfí ìhànzàlọ́wà ọ̀rọ̀ yẹn ni ọlọ́run wá sọ̀kalẹ̀ náà al-Qur'an ni pé khalaqakum min nafsin wahidatin ọlọ́run ni mo dá yín níbi ẹ̀mí kan وقال لعوفي عن ابن عباس عوفي قلونا تنقر إلى طب ابن عباس إيكي فقال قل ابن عباس صفي هل تجريان ما يؤلد لكما wọ́n ní èṣù bí wọ́n pé ǹjẹ́ ẹmọ ọmọ tí a bí fẹ́yìn méjèèjì obi adam àti àwọ́ wọ́n ní am al tẹ̀sìrìyà ni máa yàkùn àbí ṣe ẹmọ bọ́mọ yóò ṣe jẹ́ ni hmm. ẹnikígbà tán wà nú oyún wọ́n sọ pé ṣe ẹmọ rú tọ́mọ yóò jẹ́ ni àbà ìmẹ̀tún àmìlà sẹ́ranko ní ọjẹ́ ni àbí kò ní jẹ́ranko wọ́n zẹ́yẹn láhùnmọ́lbátil ọ́sàwọ̀ ayà ẹ̀rọ ó ṣe ẹ̀rọ ẹni àánú tó fojú hàn ni وقد كانت قبل ذلك ولدت ولدين فماتا bẹ́ẹ̀ sì ni àwa ó ti bí ọmọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ yẹn wọ́n kú bí ṣe ń bí wọn ni wa qala lahuma shaytan shaytan wá sọ fún wọn pé innakuma in lam tusammayahu bi lam yukhrij sawiyan onítẹ̀ bá sọmọ yìí ló kọ mi ẹni wíkẹ́ tó bí gan ni ẹ ti sọ ló kọ tẹ́ẹ̀bẹ́ lè sókọ mi ó kọ rẹ̀ ti sọ́dọ̀ mi ọmọ yìí ẹ lè bí láàyè òkúlẹ̀ tó bí òun náà wà máàt kama máàtẹ̀l àwọlù ìgbà tí bí ọmọ yẹn lóòtọ́ wọn ọ̀dá ṣètọ́nì lóhùn wọ́n sì bí ọmọ òun náà sì jẹ́ òun fàsánmẹ̀yà wàlàdá ọmọ abdul harith bàtán wá bí ẹlẹ́gẹta wá wò pé à ah, ẹjẹ́ káyà gbọ́rọ̀ sí ṣètọ́nù yìí lẹ́nu tó sọ yìí wàdálìkà qawluhu ta'ala ibn abbas ó ní náà lọ́wọ́ bá sọ pé falamma ata ọmọ salihan gbàtọ́lọ́hun fún wọn ní ọmọ gidi tí ó jẹ́ranko ja'ala lahu shuraka wọ́n wá padà wá fi nǹkan kan rò mọ́ lọ́hùn yẹni kí wọ́n rò nǹkan míì ó kọ tó yẹ kí wọ́n sọ wọ́n sọ fi máa àtà ọmọ níbi ọmọ tọ́lọ̀ wọn bá fún wọn ọlọ́run bá ní wa ta'ala Allah amma èmi ọlọ́run ọba ọlọ́run mi ga mọ́ kọjá kẹ máa rò nǹkan míì papọ̀ mọ́ orúkọ tèmi ọlọ́run ọba wa dhakara mislahu an Sa'idi bin Jubair an ibn Abbas bákan náà Sa'id ibn Jubair sẹ́pá àwọn stúdẹ́ntì ibn Abbas náà ni olóhun tó gbọ́rọ̀ tọ́dọ̀ ibn Abbas wàrọ̀wá ibn Abi Hatim ó ní Abu Hatim náà tún gbà wá وقد تلقى هذا الحذر عن ابن عباس جماعة من أصحابه وني àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yìí wá nú àwọn ọmọ kéwú ibn abbas wọ́n pọ̀ mujahid mujahid gba wa ikrima ikrima náà gba وسعيد بن جبير سعيد بن جبير نقبوا ومن الطبقة الثانية إنه أطوى نيكبلي كيجي nínú àwọn ọmọ kéwú Qatada wa Sudaysh àti Sudaysh wa jama'atun min al-khalaf àtàwọn tó tún jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà tó ipá àwọn tó wá lẹ́yìn nínú àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn tàbíùn wa minal mufassirin àtàwọn tó jẹ́ àwọn tó máa ń túmọ̀ al-Qur'an tí wọ́n kọ tafsir wal mutaakhirin àtàwọn tó wá nígbẹ̀yìn jama'atun àwọn ìjọpọ̀ la yuhsuna kathratu táà lè kàwọn bọ́ sí pọ̀ tó qala al-Imad ibn Kathir ibnu imam ibn kathir wa sọ báyìí pé wa ka anna asluhu wallahu alam ma'khudhatun min ahli alkitab wọ́n ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n dàbẹ̀ pé bọ́yọ́dọ̀ àwọn nasara àwọn yahudi ni wọ́n ti mú qult wa hadha ba'idu jiddan sheikh um, abdurrahman ali sheikh wọ́n wá ní imam ibn kathir sọ yìí ọ̀rọ̀ yẹn ó jìnà gan ìyẹn ni pé ìgbà tí sanadi rẹ̀ ti wà tó sì dé ọ̀dọ̀ Ibnu Abbas táwọn náà sì mọ̀ pé Ibnu Abbas ní àgbà ní nínú àwọn sàhábà níbi tafsir yẹn ni pé ọ̀rọ̀ yẹn ká sọ pé ìtọ́lẹ́sẹ̀ lẹ́jù náà ni ipé ànábì Ádámù ló ṣẹlẹ̀ sí lẹ́wọ́ eh, Sheikh Abdurrahman al inú àwọn tí wọ́n ẹ̀sẹ̀ kú ni tí ó pẹ́ inú àwọn àrọ́mọdọ́mọ sheik abdulrahim muhammad ibn abdulwahab ni ẹ wá wo ibn kathir ibn kathir ti ṣe ẹ̀mí nìsín láti nǹkan bí 800 years so sheik muhammad abdulwahab gan kú ní sì lè ju nǹkan bí 300 years lọ so àrọ́mọdọ́mọ wọn ọmọ ọmọ wọn lọ́wọ́ ṣe èyí tà ń sọ yìí oníwà mú tàlíkì wá pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ so ìyẹn ni pé àwọn ẹlòmíì ti lè sáwájú lérí nǹkan kan tó pé nǹkan yẹn òdúdú rẹ̀ lè mọ́ hàn sí wọn tó pé àwọn tó bá dé lẹ́yìn àwọn ni wọ́n ó dé ni wọ́n padà mú òdodo tí ń bẹ ń di ọ̀rọ̀ yẹn wá ṣe rí tó ṣe kókó pàtàkì jùlọ tó bá jẹ gbọ́rọ̀ ẹ̀sìn bá ni ó ní kí ọ̀rọ̀ lálàáfíà la tẹ bá ti rí chain of narration rẹ̀ ni pé bí ìsinadùbọ́rọ̀ ń ṣe bó ṣe ṣomọ́ra wọn tó ṣomọ́ra wọn tó sì lálàáfíà ó ti dòdúdó fẹ́ tó bá jẹ́ oníṣúnà àbẹ́kẹ́ wọn á wò pé àà dáwọn bá ń ṣe lájọ́ yìí tó lẹ́rìí náà ní tọ́kàn wá tí o bá ti lẹ́rìí kí n ra pàǹkan ẹni tó fẹ́ sẹ́sìn ọlọ́wọ́n bá nù torí eh, ìṣẹ̀mí táwọn gan ń ṣe lónìí yìí ìṣẹ̀mí yọ mọ̀ já irú àwọn ìṣe sí ẹni rọ́ tabari gankan ní ìsín ní táwọn mẹ́ni sí pé sọ́dá bá lọ́ da òǹkàlùkù bẹ̀rẹ̀ ń lò náà nù a ní sọ pé sáwọn bàbá wa lò ó ọ̀dà ọ̀dà náà ni òǹkàlùkù ń lò lọ́nù bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá ń lò láyé lóde òní yìí ó sì wá jẹ́ pé ẹ̀sìn tá sọ wọn pé ah, ẹ̀sìn yìí ah, eléyìí kò bá mú tí wọ́n ní kí ló dé ààrí àkọọ́lẹ̀ fún un tó da fún yẹn níbi kéèyàn pàtí àbí àkọọ́lẹ̀ tẹ́ ń lò fún kíní yìí kò lẹ́sẹ̀ lẹ̀ sẹ́rin tí ń fa ìjẹ̀gbọ̀n láwùjọ ganu o ní fa wàhálà nù ẹni tó ń gbàgbọ́ yẹ súnà nẹ́bí sallallahu alaihi òun sọ pé àfi ká dá ẹ̀sìn padà sí ọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi gangan ká dá padà sí báwọn sàhábà ànẹ́bí ṣe ń ṣe é àwọn táwọn fẹ́ ṣe ìfẹ́ ẹnu àwọn ní àtàgbà àtewé nù wọn àtàgbà àtewé èmi ọmọ bá gbàlagbà sí máa ń yẹ onífẹ́ ẹnu nínú ẹni tó ẹkẹ́ mi rí ó straight jù láyé oná làgbàlagbà pàtàkì jùlọ àgbàlagbà tó bá mọ kéwú hmm. tó epo lè dá tíraka fúnra rẹ báyìí tí ọ̀nà owó pé áá bí eléyìí náà ń sọ kọ́ àyà onífẹ́ ẹnu fúnra rẹ̀ àdánwò láńlá torí pé kíni kí ń wò tí ì bá ọmọ èké ayé tí ẹlẹ́mọ̀ tán jẹ́ ọ̀dọ́ lẹ́mọ̀ tán jẹ́ kí làgbàlagbà ní tó ṣe òun sọ́lọ́n kó kó ṣàánú fún yàn sọ ẹwà rí pé ibi tí oúnjẹ bá bùtà ń kà yìí bó la ṣe lè apply rẹ̀ níbi tawhid sọ́dọ̀ ti wà níyà bá subhanahu fún yàn

so àbí ńgbà tí ó ra mọ́tò yẹn ẹ̀rí àpẹẹrẹ n tó kọ sára mọ́tò rẹ̀ pẹ́lú tó bá ra taxi yọkọ̀ nǹkan sí tẹ́lẹ̀ bá ra mọ́rúwá yọkọ̀ nǹkan sí ẹ wá rí àpẹẹrẹ ń pé ẹni yìí ọlọ́run ní ń fọpẹ́ fún àbí ọkọlé náà ni ọ̀rọ̀ tí wá ń jáde lẹ́nu rẹ̀ kìí sí ọ̀rọ̀ pé mo fọpẹ́ fún ọlọ́run àbí gbogbo orin tọ́lọ́ mọ́ ń ṣe fọ́mì ènìyàn lé ayé ẹnìyẹn nítọ́lọ́wọ́ ọmọ ọ̀fẹ́ náà ní dánwò bí lápòjúwe kíyàn kọ́lé kọ́ wá ní oore tí bàbá ṣe fún náà lélẹ́ yìí wọ́n ń ta bàbá Ibrahim Niyas ta ní bàbá àfáà kan tó ti kú iná ni bí àwọn ọlọ́run bàbá wa là jẹ báyìí sọ́lá àbá rẹ̀ lómi olówó àwọn ọmọ ìyá rẹ̀ táwọn olówó ń kọ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ làbá wọn jẹ́ kúkúrú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó kó ẹbọ sínú ni àbí èèyàn kọ́lé nìsín èèyàn ara mọ́tò nìsín wọ́n kọ́ ọlá aṣéwù àbí wọ́n ń pè èèyàn ní ọlá aṣéwù yẹ kí wọ́n sọ wọ́n yàn kí wọ́n pè ń bẹ̀ mọ́ ọlá aṣéwù sọ ọkọ́lé ọ̀rọ̀ mọ́tò wọ́n ń kọ́ àbí ọlá nìyàsí kọ́lẹ̀ ọgbọ̀rọ̀ kọ́lá Muhammad ọgbọ̀rọ̀ sọ pé ọlá nẹ́bì ma ní mọ̀ ọlá nẹ́bì làwọn jẹ báyìí káàkiri àà ọlọ́ọ̀lọ́n orí ọlọ́n nẹ́lẹ̀ yẹn ma ń jẹ ọgbọ̀rọ̀ sọ pé orí anẹ́bì anẹ́bì sallallahu alaihi wasallam olú ìṣe orí fúnyàn anẹ́bì sẹ́ olú ìṣe orí fúnyàn bí lẹ́ńtà sí kí ọmọ sọ àwọn bàbá kan àbáfà kan so kini, yẹn ó burú gan níta fẹ́ rí bẹ́ẹ̀ nù ìtàn ní tó ṣẹlẹ̀ sí ànábì Adam so bákan náà nínú tàtàkà yìí òun ni pé àṣẹ ṣèitán kò sí ẹni típa rẹ̀ ọ̀ká lèyàn fi máa sọ́ra ẹwọ́ èmà tí ṣèitán hàn ànábì Adam bákan náà èṣù a máa wá sẹ́ngbà mí débi pé tíyàn bá fura èyí ó sì bá ṣe ìtọ́nù lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní àwọn ẹni èṣù àtàwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣe nǹkan èṣù a máa ṣe bẹ́ẹ̀ ẹ wò ìgbà tí ó sọ fún ànábì Adam alayhi salam ipe ọmọ yìí sọ ló kọ tí ó darí sí ọ̀dọ̀ èmi anábì adamu ní ìgbà ọmọ òun sì kú ó tún sọ fún lẹ́lẹ̀kejì pé a ní ọmọ tó lóyún tẹ nínú yìí ó kọ tí n bá fún ọ ní kó sọ ó ní ó kọ wo ó ní abdulharis ó ní ìgbà abdullahi ní sọ obedulahi ní sọ ó lóun ọgbà ọmọ yẹn náà tó kú sọ ah onáwà wò pé ọ̀dà ní kí ló fẹ́ kí n sọ ó ní eru Haris sọ ní ẹrú eru agbe <laughs> subhanallah so ibi ilẹ̀ ti fura ti pé ṣe gbogbo ọ̀nà ni wọ́n fi ń dára sẹ́fẹ́ yóò wò pé àgbẹ̀ wọ́kọ́kú ní wọ́kọ́kú tó apọ́ ní sọ ní abdul shaitan ní ìsìn ẹ̀rí pé yọ yàrí yanyan fún yáà so bẹ́ẹ̀ ni káwọn èèyàn máa ya ọ̀rọ̀ ẹbọ fún yàn wọ́n sọ wọn pé ẹgbẹ́ tó ah, ah, wá ní ah, ìfagbèmí nìsìn àyíò ní àá ìfagbèmí bò wà ìkó ti wá gbé yàn bá ní ìfá tọ́pẹ́ ní àá ìfá ti wá tọ́pẹ́ bò àwọn tó bá sọ fún wọn pé ògúngbèmí ní àá ògúngbèmí gúgbè ń bò àìrìn ní sọmọ ló gúgbè ní o àwọn wá ní sọmọ ní muhammadu annabi kúnmi annabi kúnmi yóò ní àhẹ́ yóò dáa ìdíhùn náà sì ní ẹbọ náà ni so gbogbo àǹkan ẹlẹ́ kí mùsùlùmí wọ́n máa mú só níbi ìgbàgbọ́ rẹ̀ wọ́n máa mú níbi ìgbàgbọ́ rẹ̀ so kí níyẹn ni òyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà la fi máa rí gbà kan wọ́n sọ̀yàn ní ọlá ṣéwù so tí ọlá ṣéwù ló jẹ́ wáyé ni àbọ́lá ti wo àbọ́lá ṣéwù ló jẹ́ ẹbí àbí ló jẹ́ lóyún rẹ̀ ṣùgbọ́n eléyìí èyí wọn ọ̀nà kò tó sílẹ̀ tí mo fẹ́ sọ yìí ní àwùjọ wa náà bí ká máa sọ̀yàn ní Abdu Hussein Abdul Hussein ipe ẹrú Hussein instead wọ́n fi ní Abdullah àwọn ṣíà náà wọ́n sẹ́yìn wọn Abdul Hussein sórí eléyìí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba náà ni sọ ẹlòmí ò ní sọ báwọn àmọ́ yóò máa darí ìṣẹ̀mí ayé ara rẹ̀ ní bàbá mo dúpẹ́ abẹ́lòmí ò ní sọ jáde lẹ́nu ṣe rí àwọn síkà rẹ̀ tí ń lẹ̀ mọ́ mọ́tò tí ń lẹ̀ mọ́lẹ̀ rẹ̀ hun kan ní tí ó gbà ní pé àfà yìí ní ń jẹ́ kóore máa kọ́mọ kékóore máa ṣẹlẹ̀ sígbèsè ayé o irú eléyìí náà ẹbọ náà ni pẹ̀lú ọlọ́run ọba imaamu muhammad ibn abdulhabi alayhi rahmatullah wọ́n ní qala ibn hazmi ittafaqu ala tahrimi kulla ismin mu'abbadun li ghayri llah ka abdi amr wa abdi kaaba wa ma ashba dhalik ibn hazmi ó ní ẹnu gbogbo àwọn mùsùlùmí tó jáwọn àfá láti yọ tí islam ti bẹ̀rẹ̀ ni ẹnu kò pé èèwọ̀ ni kíyàn ọmọ lọ lè jẹ́ ọkọ̀ tó ṣe pé wọ́n ma fi tì sọ́dọ̀ ní tí ìsọlọ́run tó pẹ́ sì ma rí àpẹẹrẹ pé ẹrú lágbájá ni ka abdi am bí kama pè amru wa abdi kaaba kama pè ní kaaba so wa abdi wa ma ashba dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́sì ma pé ìṣesí ṣẹ́gun abdullahi àbí sheik abdulrahman al-sheik tí wọ́n ṣe sáré ohun tíra tánkà yìí tí wọ́n bá ti dákọ àfá kan sínú nọ́ọ̀sì tí ó jẹ́ pòun náà ẹ̀sẹ̀ dákọ rẹ̀ tí wọ́n ti dákọ rẹ̀ rí wọ́n sọ nípa ìṣẹ̀mí ayé àfá rẹ̀ wọ́n wá ní ibn hazm wọ́n ní wọ́n alimul andalus wọ́n ní àfá ni ara àwọn àfá tí wọ́n ṣẹ̀mí ní andalus ni òun lọ́pàá dé spain ní Andalus yẹn Islam ṣẹ̀mí ń bẹ̀ Islam ṣẹ̀mí ní ìṣẹ̀mí ọlá fún nǹkan bí ọgọ́rùn márùn ọdún náà ni Islam fi ṣẹ̀mí ń bẹ̀ àmọ́ ń gbà tí mùsùlùmí bẹ̀rẹ̀ pátipátí tó di pé súnà Nabi sallallahu alaihi wasallam ó ti wọ́n níbẹ̀ so wọ́n kásẹ̀ Islam kó mẹ́ àwùjọ tí súnà bá ti fẹsẹ̀ múlẹ̀ ń Islam rọrùn kan kásẹ̀ rẹ̀ kó mẹ́ kó sì gbé nǹkan mílẹ̀ wọn lọ́wọ́ àmọ́ ibi tọ́lọ́n bá ti ní kí súnà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́ mọ́ wà kọ́kàn yẹn wọn balẹ̀ pé islam yóò jùkú ní láyé yìí so andalus inú àwọn àfá abẹ ní ibn hazmi àwọn akọtíra tí wọ́n pè ní ẹni almahalla so ẹni tó wá katíra wọn yóò mọ̀ pé á ah, ìmọ̀ tó ní agbára ẹ̀rí wọn ni huwa alimun andalus ngangan ni àfá andalus abu muhammad ali ibn ahmad ibn sa'id ibn hasmi al-qurtubi al-zahiri wọ́n ní al-zahiri ni nítorí pé ní al-zahiri òun ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa dúó lórí náà so ntí al-Qur'ani bá wí àbí tí àyà al-Qur'ani bá sọ àbí náà sọ hadith ló bá wí gẹ́gẹ́ tẹ́bá ní kìdí kan tí sọ̀hábà wí ni yóò lè mi ọgbà wọ́n hìrí ọ̀nà mọ́ ń pè ní wọ́n ní ẹn tó dá mọ́sáàbù wọ̀ hìrí yàkalẹ̀ so azọ́hìrí sọ́hìbù tasọ̀ní ó láwọn tíra tó pọ̀ tó ṣe tùwúfìyà sánàtò síta wà kàmsínà wà arùbọ̀ mẹ́à ẹni pé ọgọ́rùn mẹ́rin ọdún àti àádọ́ta àti mẹ́fà ẹni pé 456 náà ló kú wala ithnani wa sab'una sana ó lò ọdún 72 láyé ọkọ̀ àádọ́rin àti méjì wọ́n ni wà Abdul Muttalib wọ́n parí ọ̀rọ̀ tí ẹ̀bá hùn wọ́n ni ṣẹwárí ẹ̀rì pé a ní pé ó kọ tí ò bá ti jẹ orúkọ Ọlọ́run ìyọ̀gbọ́dọ̀ mọ́ fi Abdul síwájú rẹ̀ wọ́n ni wà Abdul Muttalib wọ́n ni وهو ابن هاشم وما هاشم بن عبد مناف بن قصي بن قلاب بن مرة بن كعب بن لويح بن غالب بن فهر بن مالك بن نضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نذار بن معد بن عدنان وما فوق عدنان مختلف فيه wọ́n بعض rí bá nínú ìran Ànábì sallallahu alaihi wasallam kò sí ìyapa inú mẹ́kí bọ́n ṣe tẹ̀léra wọn nù wọ́n ní àmọ́lẹ́yìn Adnan ìyapa wà ń bẹ wọ̀ẹ̀lẹ́ iná ni ẹlòmí tí ọmọ ní òun lè ka 70 bàbá ńlá 70 à irọ́ fún ọ irọ́ ni so wọ́n ní wọ́lá ẹ̀yẹn ni raibu lahum wọ́n ní wala rayb lahum min dhurriyyati ismail bin ibrahim al-khalil alayhis salam wọ́n ní àmọ́ kò sí iyèméjì ikpe anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ àrọ́mọdọ́mọ anabi ah, ibrahim ibi tí wọ́n bá débẹ̀ ni pé wọ́n ní wọ́n máa ṣífà dhalika wọ́n ní haṣá abdulmutalib ipe abdulmutalib nìkan iná ni kò sí wọ́n ṣe àdáyọrí rẹ̀ pé ogbó kan tó bá ti ń jẹ́ pé kí ọmọ sọ pé abdul kìnníkan abdul kìnníkan tí èso kọ ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àbí Abdul Muttalib sọ wọ́n wá fẹ́ sọ̀rọ̀ lérí yẹn náà wọ́n wá ní haka rahimahullah ittifaq al-ulama wọ́n ní lórí tahrimi kulla ma ubida li ghayrillah gbogbo kan tí yẹn bá fi tì sí ẹ tí kì í sọlọ́run tí yẹn wá fi ẹrú sí wọ́n nílẹ̀ annahu shirikun fi rububiyya wal uluhiyya ẹbọ méjì lèyàn kó papọ̀ ìyẹn ti kó ẹbọ níbi iṣẹ́ tọ́lọ́run wa abidu lahu torí gbogbo ọmọ ènìyàn pátápátá gbogbo ẹ̀dá ọlọ́run ẹrú la jẹ́ fọ́lọ́run nítorí ọlọ́run ló ní wá ẹrú la jẹ́ fún ìsàbẹ́dà ń lè ìbàdẹ́tì wàhídà ó pè wá lẹ́rú ká lè máa sìn nìkan wàtàwíhìdùhù kásẹ̀ lọ́kàn oṣù fi rububiyyati wa ilahiyyati níbi ìmá sìn àti níbi ìmá jẹ́dà fún fàmílì ohun ìbẹ̀nú tó ṣe lọ́hun lọ́kàn oṣù fi rububiyyati wa ilahiyyati níbi ìjọsìn fún àti níbi ìgbà fún níbi àwọn iṣẹ́ rẹ̀ tí ma ń ṣe wà mí ní ọmọbẹ̀nú àwọn èèyàn man ashraka bihi ẹni tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run fi ilahiyyatihi níbi ìjẹ́ ọlọ́run níbi ma ń sìn wà kọ́rọ̀ láwọn rububiyya àmọ́ kàn gbà fọ́lọ́run ó fi rinlẹ̀ fọ́lọ́run àwọn iṣẹ́ tí ma ń ṣe ó kọ́ ọlọ́run àti ìròyìn rẹ̀ ọgbà fọ́lọ́run níbẹ̀rún àmá yóò mọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run níbi ìjọsìn wà ahkamuhu alqadariya níbi àwọn ìdájọ́ ntọ́lọ́wọ́n bá ṣe ní kádàrá jariyatan alayhi yóò wà lérí ọmọ ènìyàn ìdájọ́ kádàrá Ọlọ́run yóò ṣẹlẹ̀ lérí èèyàn wàlà bóòt kò sí tàbítàbí kama qala ta'ala Ọlọ́run sọ báyìí pé inna kulla in kullu man fi illa àti rahmanu abdan gbogbo wọn wọ́n jẹ́rú fọ́lọ́run fàádìí ìyàl ìbòdíyàtul àmà nígbà ń pè ní ìjẹ́ ẹrú fọ́lọ́run lápapọ̀ lélẹ́yìí yẹn ni pé gbogbo wa afẹ́ akọ̀ ẹrú ọlọ́run ọba là ń jẹ́ a sì juwọ́jú ṣẹlẹ̀ fọ́lọ́run pé èèyàn fẹ́ ni èèyàn kọ̀ ni tí wọ́n bá lè yàn tẹ̀lé àṣẹ ọlọ́run òkírun ọgbàwẹ̀ àwọn kankan bẹ tọ́lọ̀ ti làkalẹ̀ tó pé àṣẹ rẹ̀ ní ọgbọ̀nà wọ́n sì ṣe bó sùn èyí ó sùn èyí tẹ̀lá ṣe rẹ̀ náà nù wà á mẹ́lẹ̀ ìbúdíyàtil khassa àmá ìjẹ́ ẹrú ẹ̀ṣà fọ́lọ́n fàyínà takhtassu bi alil ikhlas wa ta'a abda olúwa ní ṣe bẹ́ẹ̀ mi ni mo mọ́ ń tó ẹrú mi yẹni pé ẹrú tó bá ń sìn mí ọlọ́wọ́n bá ní ó máa tó wọ̀náwí àti bẹ́ẹ̀ lọ kọlùhù wọ́n ní gbọ́lọ́hùn tí Ibn Hazmi sọ tó ní haṣá Abdul Muttalib ó ní àfi Abdul Muttalib náà lè yẹni máa jẹ́ wọ́n ní ádá istisna'un min al yẹni kí wọ́n ra dá yìí yọ nínú ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àpapọ̀ almustafadu min kulli tó ṣe pé yóò ṣe wá láǹfààní nínú gbogbo ọ̀rọ̀ wọ́n fẹ́ dá ọ̀rọ̀ yẹn yọ lọ́tọ̀ ni olùkọ̀dálìkà anna tasmiyata bi hadha al-ism wọ́n ní kí yọ sọmọ ní Abdul Muttalib la mahduru fiha iṣẹ́ tí a kọ̀ anna aslahu min ubudiyyati rik wọ́n torí ìpínlẹ̀ rẹ̀ ìjẹ́ ẹrú ẹrú ni kìí ṣe pé ẹ̀rú pé ọ̀njẹ́ ẹ̀rú fọ́lọ́run wàdálìkà na al-Muttalib akọ ashim wọ́n ṣe rí al-Muttalib tó jẹ́ ọmọ ya ashim qadima al-Madina ó wá sí Madina ọlọ Madina wà kana ibnu akhi wọ́n ni ọmọ ọmọ ya rẹ̀ Shayba wọ́n ni hadha wọ́n ni wà kana akhi Shayba wọ́n ni ọmọ ya rẹ̀ tí ń jẹ́ Abu ọmọ ya rẹ̀ tí ń jẹ́ Shayba kọ̀dínà ṣàfi في yìí ọ̀dọ̀ àwọn àbúrò màmá rẹ̀ ló ń lọ lè gbé bá ní Najar ní Khazraj àwọn bà ní Najar ní ìrànà Azraj lè anna Ashiman tazawwaja fi imra'a Ashimu ọfẹ́ obìnrin láàrin àwọn bà ní Khazraj فجاءت منه بهذا الإبن ونوى ولما شاب في أخواله ìgbà tọ́mọ yẹn wá dàgbà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ìyá rẹ̀ wà balaga sinni tamyiz tó ikọ́ wá gbọ́n sáfàrà bihi amúhù al-Muttalib ẹgbọ́n bàbá rẹ̀ ẹgbọ́n bàbá rẹ̀ tí ń jẹ́ al ọwọ́ mú ìsìnrìn àjò ìlà Mẹ́kà wọ́n lọ sí Mẹ́kà báládù àbí tó jẹ́ ìlú bàbá rẹ̀ wà àṣírọ́tì àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ faqaddama bihi Mẹ́kà ọwọ́ mú dé Mẹ́kà wa huwa radifa kódò gbé gun dábà tó gùn ní fara áwọ alù maka àwọn ará maka wá rí ọkọ̀ta gayyara launin homina safar ó ti wá change àwọn rẹ̀ ti yí padà nítorí ìrìn àjò fàhásàbú abudan lil muttalib wọ́n wá rò pé ni gbàtọ́rí bọ́mọ ni bẹ́ẹ̀ sì ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni fa'allaqa bihi hadha al-ismu wa rakkabahu ó wá di pé ó kọ̀yẹ́ náà bá ń pè ọmọ yẹn fasara la yudhkar wala yud'a illa bihi wọ́n ń pè ní ó kọ̀yẹ́ ní Abdul Muttalib walam yabqa lil asli ma'na wọ́n ní pé tòun ti bó ṣe jẹ́ pé ẹrú Abdulmutalib ni wọ́n ń pè ọ̀rọ̀ yẹn ó ti wá pẹ́ débi pé ìtumọ̀ yẹn àwọn èèyàn wá òrí yípadà má wọ́n ń pè ní Abdulmutalib Abdulmutalib kéèsẹ́ ọmọ kéèsẹ́ ọmọ mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni so wọ́n máa ń pè ní Abdulmutalib Abdulmutalib so ọkùnrin yẹn kò ní ìtumọ̀ pé ẹrú gẹ́gẹ́ bí àwọn èèyàn sì ń sọ pé ẹrú tọlọ́run

wọ́n ni wà huwa alladhi haqqara zamzam hafara zamzam Abdul Muttalib yìí náà òun ló gbẹ́ zamzam wa sarat lahu siqaya òun ló di pé ọmọ fún àwọn èèyàn ló mímú wa fi dhurriyyati min ba'di lára àwọn ọ̀dọ́mọdọ́mọ rẹ̀ wọ́n náà ni Abdullah walid rasulillah tó jẹ́ bàbá nabi ahidu bani Abdul Muttalib ọjọ́ kanú àwọn ọmọ bani Abdul Muttalib wa tuwfiya fi hayati abihi ìyẹn ni káàdùn tọ́lẹ̀ ó kú lójú bàbá rẹ̀ qala hafiz salahuddin al'allahi fi kitabihi ad-durra hafiz salahuddin ọsọnu tíra rẹ̀ tí ń jẹ́ ẹni durra durra tó sunniya asaniya fi mawulidi khairil bariya ó sọ nípa bíbí annabi oníkánà min abihi oníkánà ó ní ọjọ́ orí bàbá nẹ́bí tí jẹ́ Abdullah hina hamalat minihu amina onígbàtí amina lóyún bi Rasulillah náà wà sàmẹ́ni àìṣàrà aman ọjọ́ ọmọ ọdún méjìdínlógún 18 thumma dhahaba ila al-Madina tọ́lọ́lọ́ sí Madina liyamtaza mini a tamaran li alihi wọ́n fún àwọn ará lè rẹ̀ famata biha ìgbẹ̀lọ́wà kú sí inda akhwalihi bani abdin bani adiy bani najjar ẹni pé lọ́dọ̀ àwọn bani najjar lọ́wà kú sí wọn nàbí sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sallallahu alaihi wasallam hamlun ànábì sí wà nínú oyún ala sahih ní ọ̀rọ̀ tó fi ẹsẹ̀ rinlẹ̀ nítorí kárí ní a ní pé gbogbo nǹkan tá bá sọ láyé a gbọ́dọ̀ ṣe rẹ̀ sí nǹkan àbí kó jẹ́ bí abdullahi abdulrahman àtàwọn orúkọ ọlọ́run àmá abdulmutalib anábì yìí fi rinlẹ̀ pé ana ibnu abdulmutalib wọ́n wá jẹ́ kó yé pé n tàbí sọ abdulmutalib ìdí rẹ̀ ní ẹrú abdulmutalib àwọ́kọ́ná ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tó sì pé ó nípìnlẹ̀ ipe ẹrú ni ṣẹ́yìnbà yẹn jẹ́ so kìí ṣẹrú Abdulmutalib ẹni tán pè ní Al-Mutalib ó mú ọmọ yẹn wá láti Madina ni ó wá mú wá sí Maka ìgbà tán wà nírin àjò gbogbo bí ìrìn àjò ti wá jíjí pọ́mọ yẹn ti dàrú ti rúkúrúkú báwọn ṣe wá rí wọ́n rò pé ẹrú tí al rà ni wọ́n wá pè lókọ rẹ̀ tí ń jẹ́ mọ́ wọ́n àmọ́ pé ní Abudu al Abudu al ẹrú Mutalib so n tó fa orúkọ yẹn ni tí wọ́n wá ní anabi sallallahu alaihi wasallam wá sẹ́ orúkọ yẹn pé kò ṣe kankan wípé yẹn lè sọ̀rọ̀ ní Abdul Muttalib àmọ́ èyí tí mo tún padà rí ká pé ìtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ jù náà kíyàn ó jìnà sí náà ni kíyàn ó wá ìtàwàfà mi padà tó wíbẹ̀ náà pé kíyàn ó jìnà sí ìmọ̀ sọ̀rọ̀ ní Abdul Muttalib so torí pé kí ni ẹni anẹ́bìsọ̀rọ̀ ó pé ra rẹ̀ bẹ́ẹ̀ yóò túnmọ̀ sí pé ó ní ẹ máa sọ àwọn ọmọ ẹ máa sọ yíra yí ní Abdul al-Muttalib so tí àwọn ẹ̀sọ́mọ́ kí wọ́n sọ ní Muttalib lásán sí tó burú bẹ́ẹ̀ so Muttalib sí tó burú so wọ́n ní káfí parí báàbù yìí wọ́n ní Ibn gbà wá wọ́n ní lamma taghasha Adam onígbàtí Adam tó bá àwa tó bá aláṣepọ̀ fàátá ọmọ ibilis ibilis wá bá wọn méjèèjì fàkàl ọwá ní inna sahibukuma èmi lọ̀rẹ́ yìí méjèèjì èmi lè yán yín alladhi akhrajtukuma fil janna èmi ni mo lè ń jáde kónú alìjanna létùtì àtìní tẹ̀lé mi لأجعلن لي قرن إبل لأجعلن له قرني إبل يعني pé ọmọ tẹ́ẹ̀bì tẹ́ẹ̀bì lè gbọ́n tí mo fẹ́ sọ fún yìí ọmọ yóò sì ní ìwo lérí ìníjẹ́ kó jọma yóò rí bí ẹranko ni fayakhruju min batnika yóò jáde nínú rẹ̀ min batnik yóò jáde nínú rẹ̀ fa bí wẹ́ni fàbíṣíkìhì yẹn ni pé ẹ̀gbẹ́ kan ni ó gbé wá yóò lápá kan yóò ní ẹsẹ̀ kan ṣètọ́nù sọ bẹ́ẹ̀ fún àwọ́ ó ní wàlá af'alan na wàlá af'alan ma ṣe orísìírísìí fún yín ní kí o ní pé ń fọ lójú ń rọ̀ lápá ọmọ tẹ́ bí n làwọn náà bá sọ ọmọ yẹn ní ẹrú abdulharis ẹrú aris ẹni pé tí ṣetán nìkan sọ fa abaya anyu ti aáwù àmọ́ wọ́n kọ̀ pé àní sọ olùkọ rẹ̀ fa kharaja mayitan ọmọ yẹn bá jáde lókù ìgbàtán láwọn ní sọ ní tí ṣetán nìkan sọ summa hamalat ó tún lóyún fa abaya an yute aahu àwọn méjì tún tẹ̀lé fa kharaja mayitan wọn tó bí ọmọ yẹn lókù summa hamalaka asumma hamalat ó tún lóyún ẹlẹ́ẹ̀kẹta fa atahuma ṣètọ́nù wa bá àwọn méjèèjì fa dhakara lahuma ó wá tó sọ fún wọn fa adrakahuma hubbul walad ìfi ọmọ wa mú wọn pé á ah, àánà fẹ́ lọ́mà fasama yáwó abdul harith ń bá sọmọ yẹn ní abdul harith lóòtọ́ fàdálíkà qawlihi wọ́n ní ìtumọ̀ gbólóhùn ọlọ́run tọ́lọ̀ sọ pé ja'ala lahu shuraka fima atahuma àwọn méjèèjì wọ́n sì ro nǹkan mi papọ̀ mímí ọlọ́run níbi tí mo fún wọn yìí wọ́n ní wàlá bisanadin sahih an qatada wọ́n ní ọ̀rọ̀ tá sọ yìí ó ní sanad tó lálàáfíà ẹni pé àgbàwá rẹ̀ ó lálàáfíà shuraka fi ta'atihi walam yakun fi ibadati tọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ṣíríkù wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi títẹ̀lé ni o kì í ṣe pé wọ́n ń sìn o yẹni pé ṣíríkù asgaru ni wọ́n ṣe walau bi sanadin sahihi an mujahid qawlu mujahid gbà wá pẹ̀lú sánàtọ̀ lálàáfíà oní walamma atayna salihan oní la'in atayna ẹ̀rù ń bá wọn méjèèjì aláyẹ̀kúná ìsánẹ́pọ̀mọ̀ yẹn ó lè má jẹ́ èèyàn wọ́n ni ti ṣetán ní sọ fún wọn wọ́n dẹ́rù bà wọn wàdákàrà ma'anáhu anil hassan wa sa'id wa ghairihima ipi ọ̀rọ̀ yẹn ó wá látọ̀dọ̀ hassan basori àti sa'id ibn jubair àti àwọn míì ní àwọn ọmọ ibn abbas wọ́n ni fi imasail àwọn ọ̀rọ̀ ìsìtọ́wà nínú báàbù yìí rẹ̀ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ al-awwal aláwọ̀kọ́ tahrim èwọ̀ ni kulla ismin gbogbo orúkọ mu'abbadin li ghayrillah tí wọ́n bá máa fi tí sọ́dọ̀ tí kì sọ́lọ́hun athani tafsir al-aya àlàyé aya yẹn athalitha ẹlẹ́kẹta anna hadha shirk wọ́n ní ẹbọta adam àti àwa àṣe yìí fi mujarrad tasmiya sí sọmọ ló kọ lásán ni o lamtexud akekọta kéèsì pé wọ́n fẹ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run o wọn ò gbèrú páwọn ṣẹbọ pẹ̀lú ọlọ́run rẹ́lẹ̀mí lè mọ́ni náà wọ́n ṣẹbọ yìí so ẹbọ pé wọ́n tẹ̀lé èṣù wọ́n sì sọ lókọ tó lókọ sọ kéèsì pé gbà póhùn ni ẹni tí àwọn ọmọ sin o arábíà ẹlẹ́kẹrin wọ́n ni inna hibbata Allah lirajul albint as-sawiyya min an-ni'am wípé àti tọ́lọ́wọ́ bá bá fún yàn ní ọmọ ìbátàlá ẹ̀bù ọlọ́run lè rọ́jùl fún ọmọ ènìyàn albinta sẹ̀wíyà tó bá fún ní ọmọbìnrin tó ṣe dọ́gbadọ́gba ọmọbìnrin tó dá nínú ní ìkẹ́ ọlọ́run ni ní kọ́lọ́run fún yàn lọ́mọ ìkẹ́ ni alẹ́kọ́mẹ́sà ẹlẹ́kàrún díkùrù sẹ́lẹ̀fí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn sálàpù yẹn nípa àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn wọ́n máa ń sọ alfarikọ̀ ìyàtọ̀ bẹ́yìnà shirk láàrin ẹbọ fìtọ́à ẹbọ ìtẹ̀léyàn wà shirk fil ìbádà àti ẹbọ ìjọsìn yẹni pé ìyàtọ̀ wà ń bẹ so gbogbo ẹ̀ náà nǹkan tí ọ̀dá náà tó bá ti pè ní ẹbọ ẹbọ ọ̀dá ó jẹ́ ẹbọ kékeré ni ó jẹ́ ẹbọ láńlá ni so torí pé kí ni àwọn ẹbọ kékeré gan munakisatun li tawhidil abd ní ma ń dí tàwọn ìgbàgbọ́ èèyàn ní ma ń kó ayẹba ní ma ń dí kù ni èèyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo ẹ̀ o ní pé ó kọ a bá fẹ́ sọ àbí ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ àbí àlàjẹ́ àbí àdàpè tán bá fẹ́ pè ọmọ àbí bá fẹ́ pè wá a gbọ́dọ̀ jẹ́ kó máa jẹ́ kó máa darí sọ́dọ̀ nǹkan kan tó yàtọ̀ sí ọlọ́wọ̀n ọba ilẹ̀ yìí adúpẹ́ kò sí pé wọ́n ní ogúnbùnmi Eh, òsàbùnmi ẹ̀kìníkan eh, bùnmi so èyí tó kú bẹ́ẹ̀ ni ọlá ṣe àbí ọlá kìníkan ẹ̀yà lọlẹ̀ kápa ogun ẹ̀ náà rẹ̀ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀ mọ́ o lọ kó sànù wa kó fi wá lé ojú ọ̀nà òdodo jù báyìí lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la Ṣé èyí ò gbé ọmọdé tó bá ń kírun lọ́wọ́? tí wọ́n máa ń tẹ̀lé àti pé tí a lè kò fóònù ẹ̀wọ̀n kí ó lè bá ó lè bá tọrọ ẹ̀ lọ́rùn. Nam tí èèyàn bá ń kírun tó wọn bá ń ké pé èèyàn ti bẹ̀rẹ̀ kí wọ́n já ẹ̀wọ̀n so kọ́rọ̀ èèyàn lè gbé lọ́wọ́ tó akínyàn bá gbé lọ́wọ́ èèyàn dákẹ́ kò sí tí ó burú ń bẹ̀ gbé èèyàn fi rùkú so èèyàn sì gbé padà èèyàn tún dìde èèyàn gbé máyà tí a bá tún gbé fẹ́ forí kalẹ̀ èèyàn gbé kalẹ̀ èèyàn forí kalẹ̀ ibùn anabi sallallahu alayhi wa sallam òun náà ṣe bẹ́ẹ̀ sọ anabi àwọn gbé Hasan àti uh, Hussein tí ó gbé wọn lọ́wọ́ tí ó sì máa fi wọn kírun kò sí tó burú bẹ́ẹ̀ àwọn tó bá ṣe pé èèyàn ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ní tó dájú ní kéèyàn wọ́nà tí ó fi tọ́jú ọmọ yẹn kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ ẹ̀rùn torí kí ẹ̀mí ẹ̀rùn máa pín sí méjì lórí irun tí yẹn kí sọ́wọ́mọ ọ̀rẹ́ náà wọ́n ní kí á tún fi tó ogun wa létí pé ní ọ̀túnla lọ́jọ́ sunday ní aago mẹ́wàá ní ojúkòtò ládẹ́ta sọ àdín nasiha wọ́n ní lecture níbẹ̀ àwọn ustaadu ibn rọ́jí sọ̀rọ̀ ni wọ́n wa sọ̀rọ̀ alàmẹ́lú jama'i yẹni pé bóòlá ṣe máa ń ṣe papọ̀ láti ṣiṣẹ́ bá wa sọ̀rọ̀ lélẹ́rí kúlọ̀bà kí ó ṣe lọ́rùn fún wa wọ́n lọ àìyàn náà Àtàwọn ẹgbẹ́ tó wájú fún orúkọ ní kí ni ṣe láti láwọn sọ nípa ìgbà rẹ̀ rọ́jáàbù. Sọ ẹ rọ́jáàbù, sọ kì í ṣe nǹkan tí èèyàn máa ń digbádẹ rùpútọ̀, rọ́jáàbù ti bẹ̀rẹ̀, abẹ́rẹ̀ àwẹ̀ kò sẹ́rẹ̀ fún. Àmọ́ tó bá ṣe pé èèyàn bá máa ń gba àwẹ̀ èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ní ọjọ́ monday ni ní ọjọ́ alamisi ni tí oṣù bá di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀dógún tí ẹ bá máa ń gbàwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí ó burú kéèyàn gbàwẹ̀ nínú oṣù rajab àmọ́ kéèyàn ní rajab gangan ní ń gbà so kò ní ẹsẹ̀ ńlẹ̀ o kò síbi tí anẹ́sọ̀ ọ̀sán fi ọlójókòrò kí a máa gbà á so àwọn àgbẹ̀tánàbí sọ ọlójókòrò ló ńlẹ̀ yìí so lẹ́jẹ́ ká dúnlẹ́mọ́ ká sì máa gbà á Vamos lá, que eu vou chamar Não. Assalamu alaikum ya Ustaz. Wa alaikum assalam. Please é this clear to us. Is it permissible in Islam to believe